رضي الله عنه أما حديث ولد أنا في أولاد يوم السنة قال أني منتقل بولده غرفة عين ẹni tí ó bá fi orin rẹ̀ pé ọmọ tí ìyàwó òun gbé ọmọ òun ni láàrin kí agbèjúká yà á. Ìpàdé ìpàdé ọ̀hún láyé ìfẹ́. Wọ́n kò lẹ́tọ̀ọ́ fún ìwé òní bẹ́ẹ̀. Kó ṣe àtakò pé kó dún náà pẹ̀lú ayé kìí ṣe ọ̀dọ̀ ọ̀hún. أخرجه البيهقي وهو حسن موقوف àfàwà àgbéhàkì níbi àdókò wá níwájú pẹ̀lú àmọ́ràn mẹ́kù àdókò náà yẹn pé àfàwà ọmọ àmì wọn sọ ọ̀rọ̀ náà. ṣùgbọ́n dáadáa máa ń gbọ́ ọ̀rọ̀ yìí ni pé bẹ́ẹ̀ bá pé àwọn ìbá bímọ bá wọ pé náà èèyàn lè yan tó bá fi lè mú yàn pé èèyàn lè yan ni ọmọ nì èèyàn gbọ́dọ̀ fún yàn kí èèyàn kọ́ra bí wọ́n bẹ́ẹ̀ náà ní ìrora àìmọ́ ní ìrora àìmọ́ ní ọ̀pọ̀ ìgbọ̀rọ̀ sọ́lọ̀ náà sọ pé àfa ọ̀gá kò lè والله تعالى على الصواب صلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم ورحمه الله وبركاته Àwọn arékùn sọ́lá àwọn أفوى نصدر رحمه الله تعالى أنا سلام عليكم إيه؟ السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله يعني وعليكم السلام ورحمة الله وبركاته وبركاته <laughs> وانا هذه بدعة والزيادة وانا زيادة كان يأتي سي وانا ينقل يعني يفعل ذلك صبيح وانا بقى إيه؟ في àwọn ṣe وكتا ẹ̀kámi nǹkan ọlọ́run bá sọ fún apẹ́yẹ tó bá sálámà sí yín ẹni tó sálámà sí yín o tó bá fẹ́ kí padà ẹ kí ní òbí wọn òdìkì yín àti tó sàlékún rẹ̀ òun náà lọ́wọ́ ẹni máa ní ẹni tó bá fẹ́ kí ní sọ́ni asalaamu alaykum èyí tó fẹ́ dá lóhùn ẹni ní wa alaykum salaam ẹlẹ́wí ó kéré mọ́ àbí kẹ́kí pé wa alaykum salaam wa rahmatulah ṣẹ́gbẹ́ tí ní sìn tí ẹ bá rí asalaamu alaykum wa rahmatulah. فكر من في اني وعليكم السلام ورحمة الله فكر من عليك يا زلك وعليكم السلام ورحمة الله وبركاته سواني السلام عليكم ورحمة الله وبركاته كتاكبا فكر من اني وعليكم السلام ورحمة الله وبركاته شغل فيه بك في وعليكم السلام ورحمة الله وبركاته ومغفرته انت ما اصلك باتي kò sí kò táwọn ò parí sálámọ̀ nì gẹ́gẹ́ bí kò yẹ kó fi ti yàrá yẹn kún. tó bá ti yàrá tó bá ti kún lápòjú orí ṣètà onímọ̀ pé ìyẹn lè lọ pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatu wa rahmatulahi wa ẹgbẹ́ sálámà olè nípa làárú àwọn gẹ́gẹ́ ti ṣe èso nǹkan táwọn lọ pé nípa ah, ìyàrá tó fi kún gbàtẹ́ni ká fi kún nígbà tẹ́ni tó bá sálámà tó bá ti sá pé gẹ́gẹ́ ti ṣe sókè wọ́n ti ní pé kẹ́ ẹ̀ sàlékún rẹ̀ inú kọ́ já tó tó mi àbí kọ́ sàlẹ̀ fún ẹ̀ débi pé ah, wàláwù sàlàyé tán tó gbọ́ ọ̀rọ̀ mi tó ya tó takò ọ̀rọ̀ wọn yẹn lọ́dọ̀ àwọn àpá mi tó rẹ̀ ní sìn. àwọn làwọn tó lè a máa ń bí léwu ni ó dà kọ́tọ̀ kó lè mọ́. wọ́n àkọ́kọ́ náà mọ́rẹ́ tó ń bá sọ̀rọ̀ sẹ́kẹ́tì sí yìí lápòjú ó ní sí tí ẹ̀ńtẹ́ ìpẹ́ ẹjọ́ jọ́ lọ́wọ́ àárín dáadáa sẹ́kẹ́sì tẹ́jọ́ wọn sọ̀rọ̀ sọ àìtó bá sára wa ní sí àwọn àlùkò àìtó ṣe yí hàn gbogbogbogbogbò sẹ́kẹ́sì sí so àmọ́rú ẹ̀tọ́ ń bá sọ̀rọ̀ tó wà lè sọ pé wọ́n le ẹ̀hàn kò fún ọ̀fun wọn le tó pé àtẹ mọ́lẹ́ tí ń bá sọ̀rọ̀ sẹ́kẹ́sì sí ẹlòmíràn tó pé ìyú jẹ́ra kọ́dà wọn lè jẹ́ pé ń bí sẹ́kẹ́tìsì ó sì lè jẹ́ oṣù náà kájọ lára wọn but èyí ń bá ṣe gba mọ̀dáàdùn yẹn ká ní pé wọ́n lè hàn so kò tó fún wọn lè má wọ́n ṣàkóso wọ́n ṣàkóso rẹ̀ ni so wallahu ta'ala a'lam ẹlẹ́ẹ̀kejì nípa pé àwọn tí professor aró sọ pé àwọn àfáà ti ń bẹ̀rù yín nísìnyí pé pé lílé wọn wọ́n sàn ti máa hábọ́rà lè dín tẹ́tàbá ti gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹ kí èèyàn fún ìtumọ̀ tí tó bá lójú méjì ẹ fún ìtumọ̀ tó bá dáa ìtumọ̀ tó bá dáa ká fún sọ tí ò bá wá ní ojú méjì tẹ ti lọ tẹ ti bọ̀ àfàwà ẹ̀mọ́ Muhammad rahmanallah ta'ala náà ajẹ́pẹ́ nìyẹn ní nǹkan míì tó lérò ńgbà míì tó dáa tí ọlọ́run ní kó ìtòmí lọ eléyìí ni ẹ jẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ láàrin àwọn àtàwọn jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ tó mùsùlùmí bá sọ àgbésèsì rẹ̀ ẹ wá àwáwí fún láwàwí tí ó wà òkè tí ò ní kó ọgbẹ́ sí lọ́kàn tẹ́ẹ̀ fi ní kó ọgbẹ́ sí lómi lọ́kàn nípa ẹnìyẹn ẹ wá fún tẹ́ẹ̀ bá wá wá fẹ́ wá wá fún fáá tẹ́ẹ̀ rí ẹ̀yẹn wá rògbìn náà ó ní àwáwí kan tẹ́ pé òun lọ́dọ̀ ara rẹ̀ kó dáa àmọ́ lọ́wọ́ jẹ́ yẹ ju wá lọ kò ní jíká lè fi ọgbẹ́ sọ́kàn ara wa àti lè dá ọgbẹ́ sọ́kàn ẹlòmíì sẹ́kẹ́tìsì ọ̀rọ̀ yìí nínú ọgbọ́ kò tẹ̀ ní kọ̀ọ̀kan sí mi sẹ́kẹ́tìsì bọ̀dùkọ́tẹ̀ yẹn mú bẹ́ẹ̀ ni pé ìbẹ̀rù ni tí wọ́n mọ̀ pé wọ́n lé àìní máa dọ́ra wọn. ẹgbẹ́ ti sìn sì yẹnu pé àwọn àfáà náà ti ń sọ́ra ni kò túmọ̀ pé wọ́n á dé wà sí tọ̀ wọ́n á dé ní ọgbà ọ̀hún wọ́n ń sọ́ra ni á fún ìbẹ̀rù yẹn wọ́n náà ti ń sọ́ra tó pé ní ti ẹ ti nígbà tí wọ́n sọ́ra wọn ni ẹlẹ́ẹ̀kejì ìbẹ̀rù àti tètè ọ̀rọ̀ jọ pé ta ní gbèrè lọ́wọ́ mi. ẹgbẹ́ ti sìn ìdíkẹ́ èèyàn máa ń sọ̀rọ̀ lápòjú ẹni tí tẹ́ bá ń sọ̀rọ̀ kóòtù pánà wa tẹ́ bá ti àṣìṣe ṣẹ́gẹ́tìsì ó súnmọ́ kẹ́ tó parí ọ̀rọ̀ kẹ́ kọ̀nẹ́tì ara yín pàṣẹ yẹn tó lọ. èyí tó bá jẹ́ ti kọ́ọ̀lù èyí lè ṣàṣìṣe ẹni alẹ́ kọ́ọ̀lù kọ́ọ̀tù tó ṣe kọ́ọ̀tì kọ́ọ̀lù gan kí ẹ máa ah, nǹkan mo ti dáhùn yìí o mo jára lòún ti ṣe ṣe rìkọ́ọ̀dù rẹ̀ pẹ́tẹ́tì ṣe ìṣòro ká fún irúfẹ́ lónìí tó pé òye lé àwọn yẹn máa ha dọ́ra wọn yóò sì wọ́n sì máa ha dọ́ra mọ́sálásí wọn lè mm. tí wọ́n ti mahabara ní umar mm. so kápẹ́ni ààrẹ tó gbọ́ àwọn afáfún láwọn lẹ́ ẹ̀rùn àdúrà ó wá dé ó dìgbà náà dé ìjòkó wọn tí náà lẹ́wọ̀n nìyàn so àwọn sọ pé ìbẹ̀rù bá láti sọ́ra sọ ọ̀pọ̀ ìta ara rẹ̀ sọ wà. Exactly, that's what I'm talking about exactly gbogbo ẹ̀sìn ìjọba wa tó bá ti pọ̀ ṣẹ́gẹ́ ti ti so ìkọ́lá àwọn tí wọ́n ti pé ọ̀rọ̀ àgbẹ̀ ìṣàkóso ìgbóhùn ẹ̀mọ́ ti tẹ̀sí ní ìpàdé káwọn kan ti tẹ̀sí fún àwọn ọ̀dà ẹ̀kọ́ ńlá gbé ẹ̀dá kan tẹ̀ sọ yìí o mo fẹ́ kọ́ ju ẹ̀ yóò kẹ́ni ti fẹ́ tó ìgbà mo fẹ́ fẹ́ lẹ́kṣọ̀ lè gbé àfọ̀n sẹ́kẹ̀ tètè so wallahu ta'ala ala bis-sawab. jáde nínú ìdílé kìrìtẹ́nì lápòjúwe ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ẹ̀ ń jẹ́ pé ìkànnú fámìlì rẹ̀ ó jẹ́ kìrìtẹ́nì àbí. ìyẹn là ń sọ pé ìkànnú fámìlì wọn jẹ́ kìrìtẹ́nì ìtumọ̀ ẹ̀ náà nù. ìkan ìkan nínú wọn kí ni mo wí náà nù. <laughs> ìkan nínú wọn ti di christian tó di orin ìṣẹ̀yẹn tó wájú bẹ́ẹ̀ àbí christian tẹ̀ àbí àtẹ̀rí christian nínú mọ̀lẹ́bí gẹ́gẹ́ sí ṣùgbọ́n tí mo bá yẹ pé mo dàrẹ́ ti hàn sí ẹ̀ẹ́dẹ́gbà. ọ̀hán wọ́n tàn án wà ní alàlùbẹ̀rù àtọ́kùwà tó di pé ìjọba ta fẹ́ ṣe ìyàwó ta lè contribute lórí àbí bẹ́ẹ̀ ni ṣẹlẹ́dì hẹ̀ tó pé kò sí tó kọ ẹnu káàkiri wọ́n fẹ́ lọ lé ìjọ ti wọn àmọ́ bẹ́ẹ̀rẹ̀ nǹkan tó jẹ́ nǹkan àárọ̀ ṣẹlẹ́dì ti wọ́n là ń dá wọn ṣe lọ́gbẹ̀dẹ̀ wọ́n sí àwọn oníṣẹ́ yìí wọ́n lọ sí ọ̀rọ̀ sí onímọ̀lẹ́bí ẹ̀jọ̀ lọ́ọ́ bá ti lọ sọ́ọ̀tì tí wọ́n wọ́n a ọfẹ́ dáwó fún ọmọ tí ó tó fẹ́ sí ìyàwó owó kí láfẹ́ dá fún so kò sí nǹkan tó kọjú fún yàn láti contribute síbẹ̀ so àwọn nǹkan lọ́kà jẹ́ àwọn nǹkan tó jẹ́ pé yóò mọ nìkan ti pẹ̀lú ẹ̀sìn tí ń ṣe síra ní sìn ó ní kí kábíyèsí kí àwọn àkọ́ ìbílẹ̀ wọ́n lọ́wọ́ tí wọ́n á lọ́ àwọn mélòó lálàáfíà àwọn mélòó lálàáfíà àwọn mélòó lálàáfíà ibi tí a bá fi kókó lálàáfíà àwọn mélòó ní ziyada yẹn ziyada yẹn ara àwọn tó ní lálàáfíà. ni mo ti wọ̀ ẹ́ àlékò ni mo ti wọ̀. yẹn lórí ìṣẹ́jú ojú ojú orí fa yẹn lórí ìṣẹ́jú ojú ojú orí ẹjọ́ olókùnrin ẹ̀ka tó fún kí wọ́n dáre dé báwọn ọlọ́wọ́ tí wọ́n sọ. nǹkan tó sàṣọ fún wa ni pé tí gbogbo gbogbo kẹtí àfà pé àfà súnmọ́ wa pé à eléyìí gbé díà ní kò túnmọ̀ pé ó wà jẹ́nẹ́rálì alẹ́ láwọn àfà mi tó ní ojú àtún náà lọ́rùn àti ní táwọn tó ní ojú tó fi wọ̀ lápòjú ilé sí islam pé ìṣe ziyada kéèyàn kí sàlàwẹ̀ ní tàtí gẹ́gẹ́ bí ní kí àná bíbí àní ó sàn pé àwọn afáàsá orí lásòkè délẹ̀ wọn èyí pé búdíà ni wọ́n nù so àwọn tẹ̀lé ní anọ́gbọ̀n kan táwọn fi wó àwọn òrí pé búdíà ni àwọn fi ń ṣe bẹ́ẹ̀ lọ́gbẹ́ ti sìn so nítorí fà ni pé ìgbà míì kí àwọn àfẹ́ kíkà fún lérí ìlú àpá àfọlá kò fi ẹni sìn àwọn ti gbólóhùn kan tí àbábá náà ló sọ nípa ìdíje tí wọ́n bá dìde níbi ìrókò wá dá ọwọ́ padà sí àwọn ní gidi àdọ̀lá láàrin

tó lọ gbé àwọn ah, àǹtí dídí àtàwọn àtọ́bà wọn because ó ti ti káfà bí ó ní ojú mi ó yàtọ̀ sí ìbáadà tí ò sí lára tí ẹ̀yàn kan lẹ̀ ṣe ẹ̀kọ́ ní ah, eléyìí à dídí à ni ẹgbẹ́ tí ní sìn sọ lápòjú ẹ̀ káàánú kó bídíà kọ káàánú kó kúrú bídíà tó àtànà kọ káàánú kó nǹkan yẹn bídíà ní lápòjú ẹ̀ nìṣe àtàbákẹ́ àfa àsúná lágbọ́dé sí àwọn àfa àsúná kan wà wọ́n sọ pé tarawẹ́ kò lójú mọ́kànlá lọ wọ́n láwọn ẹ̀rí tán mú wa àwọn mẹ́kúnlá ah, kò lójú mọ́kànlá lọ àwọn náà wá láwọn ẹ̀rí tó mọ̀ fún wa lórí mọ́síná mọ́síná mọ́síná mọ́síná kẹ́tẹ́tì àwọn pé wọ́n kíyàn lẹ̀ ní orí ẹ̀ ní sẹ́dọ̀ ní nǹkan báwọn ìlàbù ti wà lórí rẹ̀ ìwà sọ pàún fẹ́ntọ́wá fi ṣe irú àwọn kọ́bà mọ́sára tó bá jẹ́ ìlàbù báwọn fẹ́ntọ́ ṣe pé bí kíkí àlẹ́ntọ̀ ọ̀hún sẹ́kẹ́ ti ṣe yìí so òun láti àdìsọ ìgbà míì afáà lè wo olùwọ̀rọ̀ míì tó pé ń bíbíà látara pé ojú tó fi wò ṣé bíbí àní àti súnà àrà fún bíbí àní. àwọn méjì kò sí ẹ̀rí kankan dàrẹ́ẹ̀tì látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam pé tẹ́ bá ti dìde níbi rúkú ẹ má gbà wọn sáyà má kò bẹ́ẹ̀. so ìfihàdùn ni àwọn méjì ṣe àdéhùn kan náà jọgbọ́ gbúrú irú àwọn ìtìhádì bá yìí wá sọ pé ẹni tó bá ti wá tóun ó ṣe dídíà nǹkan tó àdìsọ nìyẹn so àwọn mọ́sálà ìtìhádì wà pé àpò kan gbìyànjú ní orí òkèdà mo ṣe wà bí ṣe láì ṣe kí wọ́n rí náà sùn kan tó wà sọ̀rẹ́ nítorí àbá ti rí náà sùn tó wà tó sọ̀kan pàán kò sí ìsìlámù bá láì ká ṣe ìtìhádì mọ́ láì ìtìhádì bá dáhùn tó dé náà tábà ti rí náà sùn tó bá so kò túnbọ̀ bá pé àwọn sọ pé bíbí àtàwọn àti àwọn tó dà sẹ́ni sí i.